تحاسبون عليها يوم القيامة فمن نجا في العقيدة والعبادة وتخللت معاملته فهو من الهالكين حتى وإن كان قد ينجى يوم القيامة بعد عذاب فلذلك ناخذ في مقامنا اليوم معاملة اشتملت القاسم والزاني من الناس فكل المشتركون فيه وهو الدين إنما الدين أمر عظيم عظمه الله وعظمته الشريعة فأجازه مع الكراهة لكنه نهى عنه أقصى النهاية فتراه يحذرنا منه ويأمرنا بالاحتراز الكبير منه احترازا الزمه صاحب المروءة فلذلك تجد في القرآن أن الله سبحانه وتعالى هو الخالق عرف اقوالنا فأجازه لنا هذا لكثرة احتياج الناس إلى سد احوالهم إلى سد حوائجهم وعاداتهم لكنه في نفس الآية نهى عنه نهيا تنزيهيا وكثير ما سجد النبي صلى الله عليه وآله وسلم قال قال من مات وهو بريء من ثلاث دخل الجنة قيل وما ذلكم الثلاث قال الكبر والغلول والدين الجزء والغلول والدين أما من كان في إحدى هذه الثلاثة فهو من الهالكين إلا من رحمه الله فلذلك عنونا لخطبة اليوم بخطورة الدين أتبقوا ورحمة الله بلغوا عليكم جاهزين لفعل محمد ọgbọ́gbọ́n olúwa wa tó tún fẹ́ ọ̀rọ̀ fún aká àmà bẹ̀rẹ̀ ilé ní àánú ní o oore ní o ọlọ́dà bùnú dá àánú kalẹ̀ fún wa oore ní ọlọ́dà ó dọ́rẹ̀ fún wa kalẹ̀ irú ilé ìkọ́nà wa yá lè fi sọ̀rọ̀ yìí ẹmọ ìyá torí pé èsì wa mẹ́ta náà ló dúró ní lórí àdìsọ́tà tó lánàá ní ẹ èkejì ní ká jọ́sìn fọ́nà. ẹ̀jẹ̀ ìta ní ìgbára wa ń lò wàhálà mẹ́ta ẹ̀jẹ̀ ìta yìí ọlọ́wọ́ bí wọ́n pa rẹ̀ pa bá ti ṣe ẹ̀tọ́ bá ti dáadáa ẹ̀ ọ̀gbà dáadáa o. ẹ̀tọ́ bá ti ṣe bá ní iná bẹ́rẹ̀ ẹ̀rọ mẹ́ta ìlànà nígbà tó ta rẹ̀ bá dé ìsọ̀rọ̀ fún ẹlòmíì ẹ̀ta ayé ń bẹ ẹ̀ka tàbí Ìmọ̀ àwọn mùsùlùmí ìdájẹ́ bára orí ní ìpínpín mọ́ ìmọ̀ bára ẹni lórí onáàlọ́rọ̀ gbèsè. Gbèsè jíjẹ nínú ẹ̀sìn, gbèsè jíjẹ nínú gbèsè ayé rẹ̀. Àwọn àbá àti wọn fẹ́ jí gbèsè wá ní orí kọ́tùn fi kọ́nù. Wọ́n rí kọ́tùn fi ẹlú. Wọ́n kọ́tùn fi háyà. Ìmúnisìn ẹ̀rọ múlẹ̀ yẹn máa tó bá ti jẹ Bí òun bá tó níwájú wẹ̀dọ̀ ọ̀rọ̀ tàbí ẹgbẹ́ ní orí kàǹkàní. Gbèsè jíjẹ́ ààrẹ fọ́n bẹ́ẹ̀, ṣùgbọ́n ní ẹni ìgbìyànjú èyí kò mọ́ jẹ gbèsè ní ayé rẹ̀. Ẹ̀sìn ta lẹ́yìn nípa bùkátà ká máa rárá wọn lọ́wọ́ àwọn náà sì náà bùkátà àti ṣèjọba àlágbára. Ní ìgbà táwọn lágbára wọn kò sí àgbàtà ọlọ́kùnrin owó ẹ̀yọ́ orí ìjọ ọ̀ràn wọn lọ́wọ́ ìmá jẹ́ gbèsè kọ́lé ìmá jẹ́ gbèsè ramọ́tò ìmá jẹ́ gbèsè lọ́lẹ̀ kàwé ìmá jẹ́ gbèsè lọ́lẹ̀ kọ́sẹ́ ọwọ́ ìmá jẹ́ gbèsè láti orí tẹ́ wọ́n máa sùn ògbòrò àwọn ilé yìí àwọn ọ̀nà táwọn ní òní bọ́ńbẹ̀. kọ́dà gbèsè débi dáwọn èèyàn jẹ ọ̀pọ̀lọpọ̀ ní sẹ́lẹ̀rì owó oṣù ló ń gbà ọba ti bẹ́ẹ̀ jẹ lóòdì gbàgbèsè rẹ̀ kalẹ̀ ó wọlé báyìí ọjà fẹ̀yìn. Ìyá máa jẹ́ gbèsè owó ilé tó ń, ìyá máa jẹ́ gbèsè owó ilé ìwé tó dà ní tó lágbára sọ́dọ̀ ní ìgbé, bàbá mi ń tara òun. Owó òlera tó ń gbé gbèsè rẹ̀, wọ́n bá rẹ̀ lórí lọ sí bí yóò jẹ gbèsè sanwó rẹ̀. Ẹni pé tí ìwò lè bọ́ sí ọ̀rọ̀ gbèsè, ayé wa gán ti fún máa púpọ̀, ṣùgbọ́n tí ọlọ́run ní wíwú wa ń pa ẹ̀. Ìmọ̀ mùsùlùmí ẹja ọdún fún alẹ́ ẹ̀fẹ́ sí èdè méjèèjì òtọ́ o ẹja ọkọ̀ tí wọ́n ní dáńpẹ́ ń gbèsè òun ni lùdúùmù hátìǹtì ìdìmà ẹ̀sẹ̀ ẹlẹ́tọ̀ tó wà lọ́rùn rẹ̀ nítorí wọ́n jẹ́ tẹ́lẹ̀ ní tó wà lọ́rùn rẹ̀ ó lè jẹ́ tọ́ ọlọ́run gbèsè náà yí o pàdé ìlú ìwọ́ọ̀dì àtàkù ẹ̀yẹ lọ ìdí ọlọ́run dùn ló jẹ́ tẹ́lẹ̀ kápẹ́ nítorí wọ́n nǹkan tẹ́lẹ̀ ní ìdí alẹ́jẹ́ pé ọ̀yá ọlọ́wọ́ ni láti lè gbọ́ bùkátẹ́kẹ́. Àtẹ́lómi ti ẹgbẹ́ ìfẹ́ ti ọ́ ní ìgbà tó pé tí ó ojú òjú ìgbà gbèsè ní ọgbọ̀rọ̀ dápadà àmáyà. Adébẹ̀ ti ẹ̀kọ́, ó ṣiṣẹ́ ní òṣìṣẹ́ rẹ̀ ni, ọwọ́ bọ́ òṣìṣẹ́ ọ̀yáwó lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n gbà tó ń ti ṣe sí wọn lọ́wọ́, òun náà gba ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ gbèsè ni. Adébẹ̀ ti ẹ̀kọ́, nǹkan kan tẹ̀lẹ̀ ọkọ̀ olùmọ́tò yẹn àfọ ṣe ti dá ẹni lórí ìyòwú ọwọ́ nípa tó ṣe yìí ọlọ́mọdé apààyàn àti ìgbè ìdáhùn mẹ́rin náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ bá ṣe ní ṣe èyí ló bá yẹ pẹ́lẹ́ lómi wọ́n san owó ẹ̀mí. nǹkan ọ̀sẹ̀ tó ṣe ní ṣe èyí ni ó nǹkan ọ̀sẹ̀ gbèsè náà ní bẹ lọ́rùn rẹ ẹlòmíì wọ́n fi nǹkan náà ṣe lórí ìdíjọ́ lóòótọ́ ọ̀yáwó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n orí pé wọ́n ti bẹ̀ẹ́ lẹ́pẹ́ lójú ọpọlọ fi ti jẹ́ bọ̀máà ó ti sọ pé bọ̀máà múra òun ni pé kájọ pé eléyìí ó ara ẹ̀kan tó ṣe yàtọ̀ ọ̀tá padà gẹ́gẹ́ bí ẹni tó ṣe ti ṣe ṣe ákìlá fàmálẹ̀ òwe òjìṣọ́ ẹ̀tọ́ bá jẹ ẹlòmí ọ̀nà tí ẹ bá ń gbàgbé gbèsè ń pọ̀ gbèsè ọlọ́run ta fún ẹ̀jẹ̀ náà bí ẹni tí ó sọ gbàgbà rẹ̀ kù bí òbí ìjọ́sẹ̀ lèṣe lèṣe gan ní gbàgbà ọgbọ̀dọ̀ yọ rẹ̀gbọ̀n náà ni ẹ̀tọ́ àwọn tó fi ẹ̀kọ́ fún lówó. Gbèsè tó fún mi jẹ́ lọ́wọ́ náà ní pé bóyá tí èèyàn ọmọ san àti ìjáwẹ̀ rẹ̀ kọ́ pé àbí ó jáwẹ̀ rẹ̀ lọ́nà tí ọ̀rẹ́ kọ́ gbàjá gbèsè ọmọ mi lé ìdílé ọ̀sán. Ó dà nínú ọ̀rọ̀ ọgbẹ̀yìn àmọ́ ẹgbẹ́ gbèsè. Ẹran agbóhun gbèsè ìdúró ìfẹ́ tó kó jẹ́ ní òkú.

àwọn bá mi tó pé jẹ́ẹ́dà náà ìtàrọ̀ tó wọ́n tó mọ́ áàpù mọ́ ìṣèlú fi gbà ẹgbẹ́ ní mẹ́rin sí òbí ní ṣe wá. Anábí wọ́n ní wọ́n àti ìṣe tó lágbára. Anábí ní máa máa ta òun ọmọ nínú mi sẹ́rà. Ẹni tó bá ilé kú tó jẹ́ mùsùlùmí ni ó tí kò wá ní nǹkan mẹ́ta ìlọ́rùn nǹkan mẹ́ta bá mẹ́ta ìdákọ̀lẹ̀ ìjẹun ọwọ́ ìjẹun màmá ta òun ọmọ nínú mi sẹ́rà sí ìdákọ̀lẹ̀ ìjẹun ẹni tí ọ̀pá ti ní kanú lẹ́jọ́ ẹ̀ta ìlọ́rùn ó sì jẹ́ mùsùlùmí ó bá fún ọpẹ́ wẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ wà jẹ́nà àkọ́kọ́ òun ẹni tí ṣe pé àìkíkùrù kò ní mùtùmùtù ọkàn ara rẹ̀ ọ̀pá ti ṣe pé ìní gbọ́ta lájí ọ̀rẹ́ ara rẹ̀ ń lè pọ̀ lọ ìtẹ̀rígbà ọkọ́ ọ̀rẹ́ ara rẹ̀ à ń lórí ìmúlò ìjọba ìyá ni ẹnìkan lóhùn ẹni tó ìkẹ́ lómìn pàápàá jùlọ nǹkan náà bá wà ọmọ ilé ọdún ní àti ìgbìmọ̀ ọ̀rẹ́ ọmọ ẹ̀sẹ̀ yà kí ẹ jí nǹkan lọ ní nǹkan tó jẹ́ ti gbogbogbò ìwọ́n wá gbé ànábi ní gbé tó àjẹ́mẹ̀ rẹ ní tí o ẹ̀kẹ́ ẹ̀dá ní tí ó wọ́n fẹ́ ó tú ọ̀hún tó jẹ́ mùsùlùmí tó ọ̀bá ti ní gbèsè lọ́rùn ọwọ́ ìjẹ́ náà ní ìjọ́ka ní Muhammad sallallahu

Ànẹ́bí kí ló dé? Ànẹ́bí ní bẹ́ẹ̀ ni ìnà rọ́jùlà ìgbà rọ́ìmá àjẹsà pàtàkì. Wọ̀wá àjẹsà ọ̀gbà. Ṣé ìyá bá ti ṣe ní tètè ẹ̀rí fẹ́ ìfẹ́ rẹ̀ ó máa pọ̀? Wọ́n ní bóò ni ànẹ́bí ẹni náà yóò máa pa ọmọ pọ̀. Ẹni tó ọmọ pa ọmọ ìwọ̀n nínú lọ́wọ́ ní wà lẹ́rẹ̀ẹ́ nínà sínú ẹni bẹ́ẹ̀ lẹ́nu òṣèlúkò ní ìsà ìdá àjẹsẹ̀tẹ̀rẹ̀ wọ̀ ìdá wà ẹ̀rẹ̀ ọ̀dà torí tó pé jẹun ní ìfò tí ìlú tí ó ti fẹ́ èyàn tó wà wá lórí ọjọ́ yẹn tú mílíọ̀n ọgbà dára ìlú tí na bẹ̀rù bọ́lọ́ bẹ̀rù bọ́lọ́ ní títà ọ̀rẹ́ sára ilẹ̀ ọ̀rẹ́ bọ́lọ́ tí ó bí tó kalẹ̀ ìgbà ìgbọ́pọ̀lọ́ ọmọ aláwọ̀ pé ẹmọ́ wọ́n yìí títí 29 ẹ̀yìn ọwọ́ òkun ẹjọ́ tẹ́lẹ̀ níbi jẹ́ ìjẹ́ gbẹ̀rẹ̀ àà ẹ̀yìn èyí nígbàgbọ́ sínú ọlọ́ ó tún kọ́ ọ́pọ̀wé gbígbé wàlúwà ẹ̀yìn fẹ́rẹ̀ lànàbí tí mo gbogbo ọlọ́ ní kí n ṣe tí ó tún wáyé máa gbèsè gbèsè tó kù lédi ẹ̀sẹ̀ ẹ̀kejì nínú rẹ̀ níjọ́ta àwọn èèyàn ń bẹ pẹ̀lú anábì gbogbo wọn ń bẹ wọn jókòó lẹ̀ anábì wá wókè bó tún wọ́n ṣeré ثم وضع راحته على جبهته هذا قوم به صلى الله عليه وآله وسلم أنا الوالي سبحان الله ما هذا التشديد الذي نزل آه أرحم الليل إطلع أنتك على الليل إذا كان فوق على الليل إذا كان فوق على الليل إذا كان فوق ففزعنا على وجهه كلا هذا يوم tó lọ bá ti tún wí ó ti ní dandan lọ gbogbo a tí wọ́n ra ọ alẹ́ yóò sì fẹ́ rí àgbà kan bá bá ń lọ díẹ̀díẹ̀ ń lọ ilé ìjọba gbé kí ló ṣẹlẹ̀ ó ní ọjà bí ọ lánàá sallallahu alayhi wa alihi wa sallam anábì wa ń dá lóhùn pé walladhi nafsi biyadihi walladhi nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra والذي نفسي بيده لو أن رجلا قتل في سبيل الله فالله قرأ ذلك ثم أوحي أوان دابر كنياي ثم قتل في سبيل الله أكو فاضل أنا والله إذا جاء الجنة الشوق ثم أوحي وتقولي ثم قتل في سبيل الله أنا كتابنا فاضلنا طلاب الله الذي ما دخل الجنة حتى يقضى عنه لله tó bá ní gbèsè lọ́rùn ọlọ́run ló sílẹ̀kùn àìmẹ́ta fún àtàwọn tó kàn gbèsè rẹ̀. Jọmọ́ Mùsùlùmí ọ̀rọ̀ gbèsè ṣe kékeré àbíká sí ẹjọ́ agbára ń bẹ̀rẹ̀. Ilé inú pa nínú àdífi àwọn ọmọ ayára ní Adájú ní Nàfún Mọ́bí mọ ẹ̀lẹ́kọ̀tún ìdíje rẹ̀ ẹ̀ṣà ìkó lọ àìhàn. Gbogbo Mùsùlùmí lọ́wọ́ àpò ọ̀rẹ́mọ́ bí kèrè ọba bẹ̀rẹ̀ ọba jẹ́ tó báyọ̀ lọ ọba jẹ́ tó tó kú náà wọ́n ti bá ọba tó sàn gbèsè yẹn ọba aláàbùkà wa ọba mùsùlùmí ẹlòmí yíyá nǹkan òjìnà sí ọlọ́run mọ ẹni báyọ̀ Ọlọ́run mọ́ ní ti rà ágbó bàtà lẹ́nu ní òtún padà lẹ́sì ẹ̀mẹ́jọ báyá ní kò ní dápadà. Àwọn ọ̀sẹ̀lẹ̀ ti ń ṣe lọ́wọ́ pẹ́kẹ́kẹ́ tó ní kàtàkùn lẹ́nu ìpínlẹ̀ ọdún ọ̀rìn pẹ̀lú àyàwó. Ẹni máa wo pé kó kéré ní gbogbo tí wọ́n jọ lọ. Àbẹ́ inú orí rísíwọ́n ní ẹgbẹ́ lèpè rísíwọ́n ní ìfọ́nijẹ́rí bí ẹ bá rẹ́gbẹ́ náà jẹ́ ń pèsè tẹ̀tẹ̀tẹ̀ ńlá lòlá ọ́ di ọ̀dẹ fún wọ́n máa ń gba wà nílé pọ̀jù ní ìgbàra rẹ̀ mọ́ tí wọ́n bá fún sí ìfẹ́fẹ́ tó jẹ́kọ̀ọ́ rẹ̀ ń fẹ́ lọ́wọ́ rẹ̀ Àbá ìlẹ́gbà ẹgbẹ́ ẹ̀sẹ̀ kú ń bẹ́ àwọn ọmọ tó nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ sí ẹ̀. Òkùnkàn máa máa kí ẹ̀rí tí ó tó kò sí yìí. Tí òṣìṣẹ́ ń jẹ́, ó ti fọ́ orí náà kọ́kọ́ máa ń palẹ̀ máa. Ètò ọkùnrin jùlọ ni ló fọ orí ọ̀fẹ́ lọ́wọ́ ń lọ lè kọ́ mọ́tò. Lọ́dà gbogbo tàbùwà rí kọ́ ní ó. Gbẹ̀ngbọ́ bá wà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ akókó rẹ̀ lẹ́yìn nínú nǹkan tó tó ọkùnrin ń bẹ̀ lẹ́yìn tó àti àwọn ọwọ́ òfẹ́ nígbà wọ́n ní tó ń pẹ́ ní tó bá ṣe gbèsè yẹn pọ́blẹ́mù tó wà lórí pé káwọ́ ń kù ẹnu ní bá ti jẹ gbèsè ẹ̀ẹ́sìrì ọgbẹ́ ọrùn ṣe tẹ́lá bí náà ló tí wọ́n fà àwọn kan ní àtọwọ́bá ní àtọwọ́bà fún rẹ̀ ní ẹ̀bá tí wọ́n jẹ gbèsè yìí pẹ̀lú ìṣe ènìyàn wọ́n lọ lọ́nà àgbọ́mọ rẹ̀ ń lọ ọmọ ọ̀rọ̀ onígbèsè ọmọ ayé onígbèsè ọ̀rọ̀ ẹlúlu tó bá ń wá títà àwọn ọmọ ìgbà ni wọ́n gbà fúláàrù bóò ti jogún rẹ̀ náà láwọn jẹ wọ́n ti gbọ́dọ̀ iná ọgbà wa bàbá wọ́n rí gbogbo apá báwọn ti sọ wọ́n ní pọ́pì ẹgbẹ́ ìdòkè rárá wọ́n di ìmáàmù ìmáàmù náwà wọ́n ní pọ́pì ẹgbẹ́ ìdòkè ló gbé ẹ̀ má ṣe jẹ́ má jẹ́ ní gangan ọlọ́wọ́ pèsè fún àwọn ìyẹn dáadáa pọ̀ èyí bá ń pa wọ́n wọn àní ní bọ̀rọ̀ pé ó fún àwọn wọ́n tèmi lára wọn òjò wà máa ṣe ìmọ̀ Gbẹ́ni tó bá pẹ̀ fún ìdẹ́ntẹ́ wọ́n ká ìyáwó àwọn fàájú òdílé kárí ẹ̀kọ́ àkọ́kọ́ òní pé kọ́ láti mú àti ìdẹ́dá ọ̀dá owó padà tó bá jẹ́ lè gbàtọ̀ ọ̀fẹ́yà. Gbogbo ẹni tí ọba ńlá ní àkóhun Bí ẹ bá fẹ́ yẹwò, wọn náà máa mọ ẹlòmí tó wá tàbí ẹ̀fọn lọ́wọ́ tó kàkà fún ìdílé ẹbí róòbà lórí ìlú. Tọ́lá sì wá kò nínú ogún lórí tó wá ní ogún ni wọ́n ní ara sí ara náà lógún. Ọwọ́ fẹ́ wọ ìlú ẹgbẹ́ lọ́wọ́ wà ní ọjọ́ ní two million. Ó ti kàbílẹ̀ èdè tó bá tó two million ọkùnrin tó wọ́n fẹ́ ta ọ̀rọ̀ pé tó ní. ẹlòmí nínú gbèsè títí wọn máa ń gbogbo gbèsè wọn ni àtọwọ rẹ wá ní owó owó ẹrẹ ó ti náà náà. ó ní ẹ̀lẹ́ ìlú àti ọwọ́ gbígbà yìí ẹ̀lú ara ẹ̀ ìtí ọgbà tán nílẹ̀ ẹwà ìlú ọ̀bá máa tẹ́lifí kọ́ máa sọ̀rọ̀ sí ọ̀tá ẹni tí ń gba two hundred thousand lóṣù tó wá tí ó jẹun tó sọ owó ẹ̀ wá ní ọlọ́run five million ẹwà fi fún ìjọ owó olóṣù fẹ́ sanwó láàrin òwe gbogbo owó rẹ̀ tí ó gbà lọ́gbọ̀n òye pé bẹ́ẹ̀ ṣé ìdílé ní bẹ́ẹ̀mà wọ́n náà tó kó ẹ̀fọ́ wọn náà di ọgbẹ́ nílé ọkọ̀ òkú ṣùgbọ́n olówó ayé ẹni láti wò pé mo lágbára àmì ìtàn ẹjọ́ ọ̀bá tó lágbára ọmọ ìyàwó àti ẹ̀kọ́ bá lágbára àtẹ́ni tó wù ó tó ti sanwó ní ó kú ẹyọ ọ̀ka ó sàbọ̀ lágbára láti sanwó wọn ló pẹ̀lú ọ̀ka ọ̀ gbọdọ̀ ìyàwó àyàfi fún nǹkan kan bá dà ìtẹ́sí lọ́wọ́ jẹ̀mọ́ àwọn ẹ̀yìn ìgbà wo tí wọ́n ní àwọn bẹ́ẹ̀ bá wọ́n bọ́ lówó mo fẹ́ gbà tó ń wò mí ó yẹ kó di rí. Wọ́n fẹ́ kí n bá ti ń la mọ́tò yìí ní gbọ́dọ̀ bá ti pé wọn ní ọ̀rọ̀ àtàwọn ní. Wọ́n lè ní sọ pé àwọn ọmọ wa rà ṣe owó ó ti tí wọ́n ti pa padà. wọ́n ní fífí àdíkúrò ẹ̀rẹ́ àdíkú ìgbìníta àdíkú ìpẹ́ báyìí mílíọ̀n ní hall pẹ̀lú tó kò báyìí ogun orí àwọn tánwọ́ àwọn máa sùkú ní lórí tó kò lọ́rùn nìkan láti wọ́n lápa ní wọn bá máyàwó sí ìjọ ó ti pé kò tọ́rọ iná àpà ọlọ́ ọ̀fẹ́ ìgbéyàn bá ní pé ó tọ́ sí ẹ̀yáwó sí òun ẹ̀rọ yáwó ní ẹ̀rọ abọ́ oúnjẹ yáwó ìyáwó lọ́wọ́ gbogbo ẹ̀rọ mọ́tò fún àwọn àfihàn lọ ní orúbọ̀ ìlú ń bẹ ọ̀fẹ́ ti ra iṣẹ́ tí ń fi owó iná iná kan dáa nítorí pé ó ti owó ẹ̀ láàrin kan sọ́wọ́ ìjọ orí ọmọ ìlú ya yàtọ̀ sí pé wọ́n mọ́ ẹ̀kọ́ ọ̀yá ní olórogbo ẹ̀dá ìmọ̀ ìṣọ́ra ẹni ìmọ̀ ẹ̀wọ̀n lọ́kọ̀ọ́ta wọn. الحمد لله والصلاة والسلام على رسول الله ẹ̀rọ gbogbo àgbà àti ìyàwó láti tẹ̀lé sí ìdíkà lókún lórí tẹ̀lé lọ́rùn Gbèsè ẹlòmí yóò lè láwùjọ láwọn èèyàn bẹ́. Gbèsè ẹlòmí òní yóò lè tẹ̀tọ́ ní sí akóso sí ìgbé a máa da ọmọ lọ́àdí náà mú. Ẹlòmí yóò di títà gbogbo ẹjọ́ ọ̀bá ti di títà pa gbèsè. Ọlọ́run ní di títà náà tó fi ọ̀rẹ́ ìlà. Gbèsè ẹlẹ́jọ̀ bá ń gbólóhùn rẹ̀ lọ dá pátá ìpè èèyàn máa ń yàwó ṣùgbọ́n tó bá ju yàrá ìdúná lọ tó lọ èyí wọ́n dá wọ́n ní pé bàbá ọjọ́ ọhụrụ tó ìyàwó lọ́wọ́ rẹ̀ ó lè ra rẹ̀ nílẹ̀ ó gbọ́ra rẹ̀ nílẹ̀ ó lè wọ́n ti parọ́. ó sáà ní torí kò rẹ̀ bàbá ti wá ní jẹ́ ìta fún àwọn àmì. bóyá èyí ti máa ń ìgbàgbọ́. ẹlòmíì kàkà kó pọ́ǹpì kan yóò tún bá tún lọ́jọ́ gbèsè ní gbèsè wà á ti lọ́kù tí ó bá tún bẹ̀rẹ̀ ẹni nínú ẹlòmíì ọkùnrin ọjọ́ gbèsè ní ti owó ẹ̀wọ̀n owó àrà owó sí owó ibi owó gbogbo àwọn nǹkan tẹ́ lọ lè yáwọn sí owó ìdínú ọlọ́rẹ̀ mọ́lẹ̀ wọn gbà má ìmọ̀ owó ìjọ ìdíjẹ́ ní orí náà ẹ̀tọ́ abẹ́ owó ìrìnà ọ̀rọ̀ lèúwá ìrìnà ọgbọ́nlá ilé orí ọmọ ìgbò ọ̀sùn sí ọ̀nà ó lè ṣe ọ̀nà tí ó lè ṣe bẹ́ẹ̀ lẹ́rẹ̀ lẹ́gbẹ́ ọkùn tí bẹ́ẹ̀ lọ lẹ́kùn tí ó lè ṣe bẹ́ẹ̀ lẹ́rẹ̀ ayé tí ó ti yá wọn ìgbà ọkùnrin tó kọ́ ọ̀sán gbọ́dọ̀ ìṣẹ́ lọ́wọ́ onímọ̀ sí ní ìgbìmọ̀ sí ní ẹgbẹ́ wọn lè ṣe ní ìgbẹ́ ọkùnrin tó kọ́ ọ̀sán gbọ́dọ̀ ìṣẹ́ lọ́wọ́ Ànábì sọ́wọ́wọ́ ọlọ́wọ́ ló sọ́nà ó fún àfihàn náà jẹ́ lókè. Ẹgbẹ́ pé òjọba rẹ̀ náà ẹgbẹ́ ló dá padà. Ṣùgbọ́n tó bá ní kó pọ̀ ní ọlọ́wọ́ pọ̀ ní ẹbí tó ń bẹ̀rẹ̀. Ẹnì kan nínú àwọn àtọ́ òun máa ń tètè lé lọ́dọ́ láti ní ọ̀dọ́ láti máa ti pẹ́. Ànábì wọn ni ó ń pọ̀ lẹ̀ kí ló mú ọ ìwọ̀n ní sáwọ́ wájú sáwọ́ kí àjẹpé ìtẹ̀lé ẹlòmíì ti máa ń mú òṣìṣẹ́ fún ẹ̀yìn òṣìṣòkòrò tí ó jẹ́ sí ìlórí ẹ̀rọ ní ìdí máa ń kò síta fún wáyé ń sọ́rọ̀ àkóónú ọ̀rẹ́ tó jẹ tó jẹ ló ọlọ́wọ́ kò ní tètè dídọ́jọ́lá kò ní rẹ̀ ń tọ́wà ìsáàmù wájú àlẹ́bí ẹ̀rọ fún àti ló ṣe sáàmù wájú ìwọ̀n tó ń gbogbo wà àti ìwọ̀n lórí nípa ọ̀pọ̀lọpọ̀ sáàmù wájú nìkan àákí ọlọ́pọ̀ òṣèlú ti gbé látàgbó mẹ́sàn-án èyí tàbí ìdìlọ́ńtẹ̀lẹ́ tó láti fi gbẹ̀gbẹ̀ ó ní wọn lára lẹ́yìn gbèsè alábìíṣẹ́ pẹ́pà rẹ̀ fàdùà àdúrà tó bá ṣe bí gbèsè rẹ̀ bá tó owó dára ní tó jù lọ. Fọ́nká ìgbàdúrà ọlọ́run gbọ́ lórí òṣèlú rẹ̀ ẹ̀ lè má lè kọ́ lórí bíbà. Ṣùgbọ́n ẹni pé ibi tí dájẹ́lẹ̀ yóò kà á lẹ́nu láì. Ṣùgbọ́n wọn náà tó wà á ní ìhà rẹ̀ lè ga ìwé wà tábàbẹ́ sórí ẹ̀ máa ń wí. Ìyí tó kó

Gbogbo ọ̀wọ́dé ọlọ́run tó ń bẹ lọ́wọ́ tó tún fún ọkà rẹ mẹ́rin ní ọlọ́run àti ẹ̀mí lọ ń tọrọ lọ́wọ́ rẹ̀ ló fún ojú ẹ̀rọ ní ìjọ ìdágbà rẹ̀ gbà ọkà rẹ̀ mọ́ lọ. Ibi iná ń bẹ èyí àgbà ọ̀tọ̀dọ̀ ayé ọgbà ọmọ sí ibi alárìíkà ní àwọn ọ̀nà ẹja wọn lẹ́yìn náà sí ibi alárìíkà ní àwọn ọ̀nà. Wọ́n ti rí ibi fẹ́ Gbogbo ẹjọ́ ọba máa ń lọ lè rẹ̀ sí sábẹ́lì ọ̀tá ọ ìgbẹ̀rẹ̀wọ́wá rẹ̀ máa ká ẹ̀fà àdúrà ìgbẹ̀ àdúrà ní ilẹ̀ ti ìgbẹ̀ gbogbo ẹlọ́gbogbo ti káàkiri láwọn kan náà máa ń wá ẹlòmí ìjọba kọ́ ló ti ẹmọ ìgbẹ́ sí lọ́rùn lọ́wọ́ bá ń bá ọmọ òṣèlú wa ìgbẹ́ ní ìgbẹ̀ lọ́dún náà. Ó ní ilé pẹ̀lú ilé ṣe dáadáa ní ọjọ́ ẹmọ òṣèlú tó bá ti tẹ̀lé ìwàhálà. Irú tí wọ́n ẹgbẹ́ ọlọ́pàá ló wọ́n bẹ̀rẹ̀ gbogbo gbogbo láàrin bí ẹ̀rọ láti bọ̀ wá tán àwọn tó wọn bá láàrin bọ́ tàbí nínú àwọn ọ̀rọ̀ ìbára wa sọ wọ́n máa tàbí bá sọ ẹ̀sìn dáadáa alhaji ayé ọdún tó lásán ní ọlọ́pàá àforíjì wọn àbúrò wọn àwọn sáré pé sábì náà ti Táwọn ọmọ ń dúó, táwọn ọ̀nà ó ti dúó gbogbo ìjọba aláwọ̀ òkè ń bẹ̀rẹ̀. Ó ní wàhálà bá wọn náà Yẹn ń gbé ọpá agbọ́sára pẹ́lá agbọ́sára gbogbo ọwọ́ ọpá ọ̀la.